ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó mà ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí ni gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò wá ojú tẹ́ fi wò wá ò ní fọ etí tẹ́ fi ń gbọ́ wa náà ò ní dín tẹ́ mọ̀ náwó sí láṣẹ Elédùmarè ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi ẹ mọ̀ pé tó jẹ àwa lógún lórí ìkànnì yìí ó ní láti jẹ́ kí ẹ mọ àwọn nǹkan pàtàkì tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa èdè àṣà àti ojúlówó ìtàbínibí Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà tí òfin ní gẹ́rí pé àwọn àjòjì gòdògbò yóò mọ wá ti òkèèrè wàá mọ tọ́ka pé bọ́ọ̀dù ẹ̀yin ṣe rírè ìbílẹ̀ ẹ̀yin ṣe rírè gbogbo ìgbà náà la sì máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà iyì táwa máa ń kànlẹ̀kùn tí wọ́n ń ṣílẹ̀kùn fún wa bá a ṣe máa ń dúpẹ́ nígbà gbogbo náà la tún dúpẹ́ níbi tá a wà lásìkò yìí wípé adúpẹ́ pé a kọlẹ̀kùn wọ́n ṣílẹ̀kùn wọ́n jí a wọlé ẹ tó ti mọ̀ wò pé ń bo la tó ti kọlẹ̀kùn àwa kọlẹ̀kùn kọlẹ̀kùn ó kọ tẹ́ ẹ bá rí ẹ pè wá ṣe mọ̀ wípé ṣé ẹ tà ń ṣe bí àwa ṣe ń nímọ̀ sí bẹ́ẹ̀ lẹ́yìn tẹ̀ ń láǹfààní láti wò wá náà ẹ̀yin náà ńlá ní kún ìmọ̀ ó túmọ̀ sí pé ṣé tà ń ṣe ìṣeṣẹ́ ara wa nìkan à ń ṣe fẹ́yìn náà gbogbo àsìkò tó ní kálukú bá wà náà lákù rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe wá máa ń sọ pé ẹni à bọ̀ wá bá kò nílò àti mọ́ ga òwòrán o kó mọ̀ bá a ṣe ra ẹ̀ léṣe pẹ̀lú eléyìí ni mo fi ń kí bàbá wa tí wọ́n gbà wá lálejò ní dédé àsìkò yìí pé ẹ kò dédé àsìkò yìí. yóò dára fún un. àmì àṣẹ ìdúnmáre ẹ ṣeun. ẹ kú rẹ. ẹ ṣeun púpọ̀ sà. ọ̀nà òun ò sì jìn pọ̀ ó <laughs> kẹ́gbà wá bíi wákàtí mẹ́ta àbọ̀ ni. <laughs> ẹ jọ̀ọ́ kí wọ́n bá dàbí ọ̀yájú fáfà ní àwọn tí wọ́n wò wá nílé ẹ bá wa dárúkọ yín. Ah, orúkọ mi ni aláìlúwa ọba adéoyè olúwàgbẹ̀ngà adigun oyètúnjí òyìnlọlá kejì ààrẹ ti ìlú òfìkì ní ìjọba ìbílẹ̀ atisbo nípínlẹ̀ ọ̀yọ́. ẹ ṣeun púpọ̀ kábíyèsí fún àǹfààní ẹ̀yin tí ẹ ò bá mọ̀ ìlú òfìkì la wà èmi kọ́ ni màá ṣàlàyé fún yín nípa ìlú òfìkì nígbà tá a ti láǹfààní láti dé ọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ orí adé ìlú òfìkì ẹnu bàbá náà lẹ́ ti gbọ́ àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe júwe wípé ìlú ọ̀hún ò jìnnà pọ̀ àmọ́ èyí tẹ́ ẹ bá láǹfààní láti mọ ìpínlẹ̀ ọ̀yọ́ dáadáa ẹ mọ̀ wípé tó bá ti di pa àti rìn síwájú àárín síwájú síwájú ó wákàtí tá a fi rìn kábíyèsí kí n bàa dá yín lágara kì í mọ́ sì bá a fi torí àrùn jẹ́ àdé. ẹ tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé tó bá wa ṣe ìṣẹ́yìn sí láti Ìbàdàn dé ṣẹ́yìn. bẹ́ẹ̀ ni ẹni kó yọ̀ kúlúlú dáadáa kúlúlú ni kúlúlú ni. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. àṣírí gómìnà wa ẹ ṣeun adúpẹ́ agara ò ní dá yín láṣẹ Elédùmarè àmọ́ rírì iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lójú ọ̀nà Ìbàdàn sí Ìṣẹ́yìn o torí bá ò bá ní parọ́ agbẹ́sẹ̀ lédè bẹ́ẹ̀ ni ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ kí a wá lọ síbi tí àárẹ̀ gan nísàn ìlú òfìkì báwo ni ìlú ọ̀hún ṣe ṣe. mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. ẹ ṣeun púpọ̀. ìlú òfìkì jẹ́ ìlú àtijọ́ ọ̀tá lè sọ̀rọ̀ òfìkì láì má sọ báwo la ṣe débẹ̀ tẹ́ a fi tẹ òfìkì èmi àti gbogbo àwọn èèyàn mi pátápátá pàápàá jùlọ ààrẹ ti ìlú òfìkì ọmọ ìkọ̀lé èkìtì ni ọmọ ẹlẹ́kọ̀lé ti ìkọ̀lé èkìtì akísanlẹ̀ òun ló ṣe àwọn bàbá wa sílẹ̀ nígbà tí bàbá wa duyè tí òróyè jẹ́ ló kúrò nílé pé ọba méjì kì í gbèlú ó sì si nílé ó wá sí pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ so ọ̀rẹ́ ẹ̀ yẹn ni wọ́n jọ wá sí ọ̀yọ́ wọ́n dé sí ilé alápèní lọ́yọ̀ọ́ ọ̀yọ́ o kì so níbi ni wọ́n gbébẹ̀ yẹn fún sáà díẹ̀ látàrí wípé jagunjagun ni bàbá wa yẹn Adésílé Àjíbẹ̀sí so aláàfin tí a bá lóróyè nígbà yẹn ni aláàfin ayébí àwọn mẹ́ta máa pè ní olúbí so lẹ́yìn ìgbà díẹ̀ bàbá wa tọrọ ìyọ̀ǹda láti lọ ìlú tiẹ̀ torí pọ̀ mọ́ ọba ni kò róyè jẹ́ ló fi kúrò nílùú so aláàfin sì yọ̀ǹda fún pé kó máa lọ sí ìhà àríwá ọ̀yọ́ ìhà àríwá ọ̀yọ́ la wà yìí ìgbà tí bàbá wa dé ọ̀kẹ́rẹ́ ní paramount ruler ní agbègbè yìí so ọ̀kẹ́rẹ́ kẹrin kì ṣe ọ̀kẹ̀rẹ̀ òtítì. tìlú Ṣakí. tìlú Ṣakí and that is um, in the sixteenth century so nígbà táwọn bàbá wo kàwé tí wọn sì lè kọ wọn ò lè kọ exact date sílẹ̀ tí wọ́n dé ibi tá a wà yìí ṣùgbọ́n kẹ̀rẹ̀ kẹrin ló wà lólóyè ìgbà tá a sì wo déètì ọdún tí ọ̀kẹ̀rẹ̀ kẹrin wà ní olóyè àrí pé in the sixteenth eh, century ni ni wọ́n dé bá ọ̀kẹ́rẹ́ so ẹ mọ̀ ẹni tẹ́ bá bá ní agbègbè ibi tẹ́ fẹ́ tẹ̀dó sí gẹ́gẹ́ bí jagunjagun wọ́n gbọ́dọ̀ fèrè yọra wọn so ọ̀kẹ́rẹ́ mọ̀ pé jagunjagun míì ti dé si agbègbè yìí ibi tí nígbà táwọn bàbá wa dé wọ́n pè bìkan ní sàgbàǹdà lẹ́yìn òkè ìgbàdì òkè gbàdú yẹn ń bẹ ní agúnrege ń bẹ yẹn ìlú tó ń pè lágúnrege ò tí ì jẹ́ agúnrege gbogbo àwọn tó wà ń bẹ yẹn ìyẹn titun ní gbogbo wọn sòtágbà ń dà yẹn àwọn ọ̀daràn mi máa ń yọ wọn lẹ́nu so bọ́ sí táìmù tí bàbá wa dé so òun ló gbà wọ́n lẹ̀ ó dẹ̀ ìlú ìlú wọn yẹn ó gba gbogbo àwọn tí wọ́n ogun dàwọn mi máa ń dà láàmú ó gbà wọ́n sílẹ̀ so wá rìn díẹ̀ sáà kóun ò ní dúró síbi ibẹ̀ yẹn sí òkè ibi ẹ̀yìn òkè ìgbàdì bíi kìlómítà mẹ́rin sí bíbàyà à ń pè bẹ́ẹ̀ ní ọ̀bàtálá òkè kan wà ń bẹ̀ kì í ṣe pé òkè yẹn ló sọ rẹ̀ lọ́bàtálá o nígbà àwọn bàbá wa débẹ̀ ni wọ́n sọ ní ọ̀bàtálá ọba táàṣà ọba takuntakun ní ìrántí ọlọ́fin Ilé-Ifẹ̀ tó ni wọ́n fi sọ ibẹ̀ ní Ọbàtálá. So, so Ọbàtálá yẹn ẹ̀yìn ẹ̀ làwọn bàbá wa ń gbé wọ́n tẹ̀dó sí ni wọ́n fi ń pè wá ní tẹ̀yìndó tẹ̀yìndó yẹn ni wọ́n pè títí tí wọ́n sọ di sẹ̀ǹdó so tí ẹ bá wo ìlú wa tí jófìkì lónìí ẹ kọ́tàsì mẹ́ta ló wà ń bẹ̀ mò ń bọ̀ wá bíbẹ̀ yẹn náà so ibẹ̀ ni a wà tí bàbá wa Ajíbẹ́ṣe tóun fi wájà so ìlú yẹn ti ń tóbi sí i Tẹ̀yìndó yẹn ti ń tóbi tó popular torí jagunjagun ni àwọn bàbá wa ọmọọba sì ni ẹ̀rẹ̀ mọ́ pé ká tó lè tẹ ìlú láyé àtijọ́ ìsídà kò jẹ́ jagunjagun tàbí kò jọ́ ọmọọba tàbí kò jọ́ dẹ̀ so àwọn èso dẹ̀ ọmọọba làwa ṣùgbọ́n jagunjagun ni. So, Baba wa akíkanjú ni àtọ̀hún àtàwọn àbúrò rẹ̀ ó ń dùbí àti òsínkàndù so wọ́n tẹ ibẹ̀ yẹn ìgbà tí ajíbẹ́sí gbèsè ó ń dùbí ó gba olórí lẹ́yìn ó dùbí ó kàn òsínkàndù ẹnì kẹrin tí ó bọ́ sí oróyè nígbà tí ọ̀sìnkàndù kúrò ní tó wàjà nígbà yẹn èkeje ni táìtù wa tá à ń jẹ níbẹ̀ èkeje ìwà rẹ̀ fà so ẹnìkẹ́rin yẹn wá jẹ́ ọmọ ajíbẹ̀sì wá jọmọ kékeré òun ni Ifá mú Ifá yẹn ìgbà tá a kó gbọdọ̀ àwọn ará. Uh, Eh, òbí ni àwọn bàbá wa gba ifá yẹn wọ́n sì sí ifá yẹn ifá yẹn ni wọ́n á dá pé a máa dífá láti mọ ta lẹni tí yóò bọ̀ sórí oyè orí àlàósà o akínoṣó olúwọ̀dé ni fatida ti bẹ̀rẹ̀ ifá yẹn ń ní o ń ẹni tí à ń lò bí tí ó tó wà ní custody ifá yẹn òun ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ajíbẹ̀sẹ̀ tó bá jáde kúrò ní ìkọ̀lé ẹ̀fà àlàyé lòun ẹ̀fà àlàyé lòun so òun ni àfiṣe máyẹ̀ torí pé kò kúrò láyé ẹ̀yìn bàbá títí tí wọ́n fi débi tí wọ́n tẹ̀dó sí òun ni olóyè wa àkọ́kọ́ ti ṣe máyẹ̀ so ọ̀dọ̀ rẹ̀ ni gbogbo òun ni custodian ìfà ẹ̀ tọ́ba bá wàjà lénìí tọ́ba yin ọba mi máyẹ̀ ni olórí àwọn afọbajẹ olórí àwọn ìjòyè òun ni ọ̀dọ̀ ẹ̀ ni wọ́n ti máa ṣe wọ́n ti máa dífá tó tí wọ́n á fi mú ọmọ yè nígbà tí àwọn ọmọ yè bá yọjú so nígbà tí akíọ̀ṣù olúmọ̀dì jẹ ọmọdé ni ní ọbàtálá ló ti jẹ ọbàtálá yẹn ibẹ̀ ni mo ti máa ń ṣe. Eh, eh, ọdún tí mo láyé ìgbà tèmi dojú ìyèlè mi tàgẹ̀ ní ààrẹ aláwọ̀ ẹkùn festival of peace torí ẹ ń bá mọ ohun tí wọ́n ń pè ní Ọbàtálá ẹ mọ̀ pé funfun nẹ́nẹ́ ni so àlàáfíà ní sì ń jẹ́ bẹ́ẹ̀ so látìgbà tá a rẹ̀ ti ń ṣe festival yẹn náà àlàáfíà ń bẹ nílùú wa kò sógun kò sọ́tẹ̀ kan so. Àlàó ah, ah, Sàárè ọmọdé ni nígbà tó joyè kò tiẹ̀ mọ ọwọ́ ọ̀tún sósì so wọ́n ń gáìdì ẹ̀ ni tó a lọ bá àwọn eh, àwọn kọ̀líìgì ẹ̀ ṣeré so wọ́n á ń ṣa ọmọ ṣáò wọ́n pe Àlàó ṣàò láàtàn so ó ń ṣàkíní káàkiri ní orí àtàn so kò tètè létà gbà tí ó dàgbà but alágbára ọmọ ni so aláùsà òye ìtàn tó so mọ́ tí a fi di pé à ń jẹ táìtù ààrẹ ni mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún yìí so ẹ mọ̀ pé táìtù ààrẹ kì í ṣe fún ọ̀lẹ yẹn jagunjagun ló máa ń jẹ táìtù yẹn akíkanjú akíkanjú Abíọ́dún Adégolú ló wà lóróyè nígbà tí Àlàó Sàó fi joyè gbogbo wa la mọ ohun tó rọ̀ mọ́ ìtàn Abíọ́dún Adégolú wípé Baṣọ̀run Gáà ó fojú àwọn aláàfin rí tí kìí ṣe díẹ̀ nílé Ọ̀yọ́ láyé Abíọ́dún Adégolú ni wọ́n ṣẹ́gun Baṣọ̀run Gáà àwọn wo ni wọ́n ṣẹ́gun rẹ̀ Àlàó Sàwó Akínwùsù Olúmọ̀dé òun ló líìdì àwọn tí wọ́n ṣẹ́gun Baṣọ̀run so ìtàn tó fùlù lòun náà ní ká nípa ẹ wá síbi Ọbàtálá lórí òkè ni wọ́n ṣe playlet ẹni three years anniversary ni àṣe playlet mi so bá ṣe máa ṣe ní every year nìyẹn láti lè fi àwọn ọ̀tẹ̀ yẹn hàn àwọn ọmọ wa so lẹ́yìn tí Alao Shao tó kọ́ńkà Baṣọ̀run Gáà ni Adégolú fi fún ní táìtù ààrẹ ọ̀nà kakanfò kẹta ẹ rí i pé wọ́n máa ń sọ pé ọ̀yá àbí wípé ọ̀yá bí láti àjàṣẹ́ àjàṣẹ́ ẹ̀bọ àjàṣẹ́ ìpò tí ẹ̀ exist nígbà yẹn ìlú tuntun làjàṣẹ epo àjàṣẹ ta lè pé ń bẹ ẹni àjàṣẹ ilẹ̀ faransé ní benin níbi tá a sì wà yìí gbogbo àwọn tó wà níbí nígbà yẹn bíi pé benin ni a wà so uh, the nickname oyabi àjàṣẹ ló ti emanate nìyẹn there is um, a lot to unravel about it ìtàn ààrẹ jẹ́ ìtàn tó rich gan-an ẹ mọ̀ pé bí a ṣe fọ́ọ̀mù fìkìlà ń bá bọ̀ àbẹ́ẹ̀kọ́ ni so lẹ́yìn akínṣe olúwọ̀dé ẹni olùsì ẹ̀ tọkọ ọlájẹ lẹ́yìn tọkọ ẹni olùsì jẹ lórí ọbàtálá yẹn náà ni kété tó lùsì jẹ lọ́bàtálá ẹni ìlú yẹn ti ń tóbi sí àwọn ọ̀dà omi ń bọ̀ lẹ́lẹ́ẹ̀kejì the second invasion of Daomi in Yorùbá land àwa la fẹ̀yìn ṣe dà ọ̀mì o àwa jagunjagun ẹkùn ọ̀tún nìyí ẹ bá tó dákọ̀ àwọn jagunjagun ẹkùn ọ̀tún ẹ dákọ̀ ṣàbígànà ẹ dákọ̀ ààrẹ ẹ dákọ̀ ọ̀kẹ̀rẹ̀ gbogbo àwọn jagunjagun ẹkùn ọ̀tún nìyẹn àwa la ní ẹkùn ọ̀tún tá a di ìbímú lẹ́yìn òfìkì báyìí Benin Republic lẹ́ ń lọ so ìdí tí ìlú wa fi nítẹ̀ tí ààrẹ fi nítẹ̀ tó lágbára nílẹ̀ yorùbá nìyẹn so táìtù ààrẹ tá à ń jẹ yìí aláàfin ló fún wa aláàfin abíọ́dún adégolú ibi tá a ti ń jẹ ààrẹ nìyẹn so ìgbà tá tí olú ìsìnkú wọn kò ní ibẹ̀ yẹn torí pé ìlú ti ń tóbi and that time yẹn àwọn ọ̀dàwọ̀mí yẹn ti ní french rifle ni wọ́n fẹ́ máa lò ni wọ́n ti ń kọ́ àwọn french tí kó rival fún wọn kán lè fi kọ́ńkà ilẹ̀ yorùbá because the first invasion yorùbá retreat wọn so the second one ẹnu yorùbá ò fẹ́ máa kò mọ́ nígbà yẹn and they came with rifle so àwọn abẹ̀tùsí ní àwọn baba wa lò àtàwọn nǹkan míì ọ̀fà gbogbo ẹ̀ mọ́ra wọn so wọ́n á wò pé yẹ kí wọ́n kó àwọn èèyàn kò ní ibi tí wọ́n wà ní orí pẹ̀tẹ́lẹ̀ ni òkè Ọbàtálá yẹn òun ò ní cave ṣùgbọ́n òkè kan wà tó ní cave tí Olùsì discover àtàwọn ọmọ ogun ẹ̀ òkè yẹn ni à ń pè ní òkè Ìlúkù lẹ́nìí ní inú ìtàn àwọn ará àgẹ́rẹ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kọ́tàsì mẹ́ta la wà níbí la fọ́ọ̀mù ìlú yìí a ní Ṣàǹdó ani agere àgẹ̀rẹ̀ ànítọ̀ tó baálẹ̀ agere baálẹ̀ tọ̀ ààrẹ ló wà níbí báyìí ó ti yé yín nísìnyí so àwọn àgẹ̀rẹ̀ àwọn wà níbì kan tí wọ́n ń pè ní òǹkẹ̀rẹ̀ odò kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní òǹkẹ̀rẹ̀ òun náà ń pè lódò àgẹ̀rẹ̀ òǹkẹ̀rẹ̀ òǹkẹ̀rẹ̀ àwọn ìtọ̀ wà ní ibìkan tó ń pè ní aṣẹ́ńṣẹ́. láàrin ìlú yìí náà. láàrin ìlú ikọ̀ igbó nínú igbó ni o nínú igbó ni o ìlú yìí is a new settlement bó ṣe jófìkì ń sọ fún ọ tá a bá lé foundation yẹn dáadáa àwọn ọmọ wa àtàwọn tí ó máa gbọ́ wa wọ́n kàn rí lérèfé ni wọ́n bá tẹ̀ ó sì yẹ kí. bẹ́ẹ̀ tẹ tẹ̀ padà ṣe nǹkan mi lẹ̀ ẹ ó yẹ kẹ́ ẹ mọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ dáadáa ààrẹ kó àwọn ènìyàn ẹ̀ ó lọ sórí òkè àwọn àgẹ́rẹ́ wà ló ń kẹ̀rẹ́ ó ń kẹ̀rẹ́ yẹn bíi kápé bóyá bíi kìlómítà méje ọ̀jẹ̀ ni ẹni tó ṣe àwọn àgẹ́rẹ́ tó ṣe wọ́n so ọjà yẹn jẹ́ ọdẹ ọlá ẹkùn ọmọ Baṣọ̀run Gáà ni òun ló ṣe àwọn eh, ìtọ̀ wàá dọ́ọ̀pù tiwọn yẹn náà bẹ́ẹ̀ now gbogbo wọn jọ pàdé papọ̀ wọn gbìmọ̀ pé níbo ni ààrẹ lọ torí kò sẹ́ni tí ò mọ ààrẹ ní gbogbo so ààrẹ ní òun kó àwọn ènìyàn òun lọ sí. Si, orí òkè láti máa lọ gbénu òkè yẹn so wọ́n dífá ohun tí wọ́n ń pè ní ìlùkù gangan ni àjọ̀nú tó ń gbé ibi òkè yẹn. báwo ni wọ́n ṣe wá mú orúkọ yẹn. bí wọ́n ṣe mú orúkọ yẹn wọ́n dífá ifá tí wọ́n dá yẹn ló gbé orúkọ rẹ̀ jáde àwọn kẹ́ sọ pé nígbà táwọn sùn nínú ìtàn táwọn kẹ́ sọ <laughs> pé onígbà tó mo sùn àwọn ìdílé abọ̀ ló kú lónìí torí ìdílé kan ni abọ̀ rẹ̀ òkè yẹn àwọn ará ará àwọn àgẹ̀rẹ̀ ìdílé yẹn jẹ́ àgẹ̀rẹ̀ so nínú ìdílé wọn àwọn láti Ṣakí làwọn ti wá wọ́n jẹ́ fámìlì àwọn baba Làtó ní Ṣakí torí pé ó ń ṣègùn ni wọ́n so iṣẹ́ ìṣègùn ni wọ́n ń ṣe now ọmọ abilágbò àdìsá ẹ̀ṣẹ́ òun ló ṣe ìdílé yẹn so ọmọ ẹ̀ ló lóun sùn lòun lálàá pé àǹjọ̀nú ti ń gbébẹ̀ o ó kọ tí ń jẹ́ ní ìlú kì kú ìlú kìí kú ni wọ́n sọ di ìlú kú. meanwhile ohun tó fìdí múlẹ̀ ni wípé ní ayé ìgbà yẹn Ifá ni wọ́n máa ń tú wọ́n kàn dífá ni tó bá dífá Ifá máa sọ gbogbo ohun tí wọ́n bá fẹ́ ṣe fún wọn Ifá ló máa ń jẹ́ bí atọ́nà so ẹ má gbàgbé pé mo ní àwọn bàbá wa ti ní Ifá tí wọ́n fi ń tàn dá so Ifá yẹn ni wọ́n dá tí máyẹ̀ ń ṣe tí máyẹ̀ ń ṣe alákòóso ẹ̀ so ifá yẹn ni wọ́n dá nífa sọ fún wọn pé ìlú kú ní orúkọ àǹdọ̀nù tó ń gbé ìfìfẹ́ yẹn so kí ni wọ́n máa wá ṣe tí wọ́n máa fi bọ àǹdọ̀nù àǹdọ̀nù yẹn sọ pé ifá sọ pé àgbò funfun ni wọ́n máa fi bọ́ lẹ́yìn àgbò funfun wọn fi nǹkan mìíràn bọ́ wọn lọ́dọọdún ni wọ́n sì ń fún ní àgbò funfun lórílẹ̀èdè tí wọ́n tún máa ń ṣe ni pé wọ́n dàbí láti mọ̀ bóyá ẹbọ tí wọ́n rú bóyá ó yẹn àbí kò yẹn bóyá dúà gbà àbádúà gbà àbí àbí lukú ò gba àgbo ní so bí yẹn ṣe jẹ́ nìyẹn tí wọ́n fi dé orí òkè lukú lórí òkè lukú kálukú ló ní àdúgbò ẹ̀ bá a ṣe wà ní bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe wà so lórí òkè yẹn òkè yẹn ní kéèfù gan ó ní àwọn ibi téèyàn lè sá sí so ibì kan wà ń bẹ̀ bí ààfin báyìí ibẹ̀ la gbọ́ pé ààrẹ ibi tó fi ń ṣe ààfin nígbà tó wà ní ọ̀tún wà lórí òkè lókù nìyẹn olúùsì òun ni ẹni àkọ́kọ́ tí òkú wọn orí òkè ìlúkú now lórí òkè ìlúkú yẹn ni wọ́n wà tí wọ́n fi ja ogun tí olúùsì fi lọ ja jọyìn aláàfin olúwewu láti ja ogun lọrin tẹ̀ bá gbàgbé ẹ rí i pé ogun mú aláàfin olúwewu lọ olúùsì wa ní ìtìjú ni fóun láti padà sílé. Si kóun sọ fáwọn èèyàn wípé ogun mú olórí òun bóun náà ṣe commit suicide ní ojú ogun nìyẹn so ìgbà tí ròyìn délé pé olùsìn náà ti ṣọkùnrin lọ́hùn tó olùsìn àtàláàfin ni wọ́n jọ bógun yẹn lọ so ni wọ́n fi ọ̀làdìmẹ́jì jẹ lẹ́yìn olùsìn ààrẹ Ládìméjì ọkùnrin takuntakun ni òun ló gba táìtù ààrẹ aláwọ̀ ẹkùn báwo ló sì ṣe gbà ẹ mọ̀ aláàfin adélu ní àkókò rẹ̀ ìbàdàn àti ìjàyè ń jagun kan ní tó pilẹ̀ ogun yẹn ẹ àpé ọmọ ìbàdàn ni ọ gbọ́dọ̀ máa. ọ̀rọ̀ apá rẹ̀ mọ́ ara rẹ̀ mọ́ ó lọ rẹ̀ mọ́ ó lọ. ọ <laughs> gbọ́dọ̀ máa mọ̀ so <clears throat> ẹ rí i pé ogun yẹn gbóná gan one of the longest fierce battle ni nílẹ̀ yorùbá intertribal i mean eh, eh, ogun abẹ́lé eh, within uh, people of the same tribe. tribe so meanwhile ìjà aláàfin ni ìbàdàn ń gbè wípé kúnnú mi fẹ́ tẹ aláàfin lójúmọ́lẹ̀ so ìgbà tí ìbàdàn jagun yẹn títí tógun yẹn ò ṣẹ́ aláàfin gbé fàṣẹlẹ̀ àdélù wípé ta ló ní ọ̀págun Ifá sọ wípé ààrẹ ìlú kù ni táǹsìlà ààrẹ ìlú kù ààrẹ Ládìméjì ààrẹ Ládìméjì àti Kúrúnmí mọ́ra wọn dáadáa torí jagunjagun jọ ni wọ́n wọ́n jọ wọ́n jọ wọ́n jọ gbóná ni. ọ̀rọ̀ jọ kan wọ́. bẹ́ẹ̀ ni nílẹ̀ yorùbá yìí so tí aláàfin bá sì ti ránṣẹ́ sí ààrẹ lóyàtì ààrẹ sí aláàfin over one thousand percent bí mo ṣe mo ṣe jókòó yìí tá à ń ṣe interview lọ́wọ́ tí kọ́ọ̀lù bàbá bá wọlé tó ní ààrẹ kẹ̀mí lára nísìn lẹ́yìn kí n pe dírẹ́fà mi mò lọ nìyẹn mi ò gbọ́dọ̀ sọ pé ilẹ̀ ti ṣú ìwọ ó dọ̀yọ̀ torí pé lóyá títí àwọn bàbá wa ní sí aláàfin kí aláàfin lè fi mọ̀ wípé lóòótọ́ òun ni ọ̀pá gun ogun yẹn ààrẹ ní pé òun fẹ́ dé. De Ìjàyè òun fẹ́ lọ fẹ́ bẹ̀ ó wá jẹ́ ọjọ́ ọjà Ìjàyè òru ni wáyé láti bí ọwọ́ aago mẹ́ta mẹ́rin òru wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lẹ́jọ́ àti lè mọ̀. ṣé wọ́n ṣe iná dàsìkò yìí ni. béèrè lọ́wọ́ ṣe bá ọmọ Ìbàdàn ni ó <laughs> ẹ̀kúnlẹ́rẹ̀ Ìjàyè béèrè lọ́wọ́ wọn so Ládiméjì lọ sí Ìjàyè ó bá wọn lọ́jà ó he ọmọbìnrin sí orí ẹṣin wọn bí bẹ̀rẹ̀ sí ní ilé nìyẹn kìtìkìtì kìtìkìtì ó lè ó lè ó lè orò ilé ààrẹ orò ilé wa nìyẹn ó lè ó lè so ọmọbìnrin yẹn tó gbé òun ló fi ṣètùtù ogun yẹn ìgbà tí wọ́n jagun ogun ṣẹ́ ṣùgbọ́n lójú ogun yẹn nǹkan ṣẹlẹ̀ ẹkùn yọ sí wọn ẹkùn yẹn ṣe ẹkùn lásán bí kanú àwọn ọmọ ogun ààrẹ ṣe ta ó ta ẹkùn yẹn ní ọfà ó ní kó jẹrà ààrẹ ní kò gbọdọ jẹrà pé kí wọn pa kí wọ́n ẹ̀ lọ fáláàfin pé àwọn nǹkan tí wọ́n bá pàdé ojú ogun aláàfin wa rin àwọ̀ yẹn ní orin ní apron àwọ̀lé àti bàǹtẹ́ báyìí gbogbo ifá rẹ̀ ó wá ní látòní lọ òun tó fi kún táìtù ààrẹ pé ààrẹ ààrẹ ààrẹ Ọládìméjì pé yóò máa jẹ́ ààrẹ aláwọ̀ ẹkùn ìdí tá a fi ń jẹ́ ààrẹ aláwọ̀ ẹkùn yẹn ẹ lè gbọ́ nílẹ̀ Yorùbá kò sọ́ba lùkàn tó ààrẹ lẹ́yìn ààrẹ àgọ́ ààrẹ àtàrẹ òfìkì ẹ sì lè gbọ́ kán pe ọba ìlú tàbí ẹnikẹ́ni ní ààrẹ aláwọ̀ ẹkùn ó ṣe wọ̀ ààrẹ ọ̀nà kakanfò lẹ́yìn rí nìyẹn so awọ ẹkùn yẹn àwa nìkan la ní ó jẹ́ ara àwọn mark of distinction ààrẹ. ṣé awọ ẹkùn yẹn ṣe wà àbí. ó wà custodian rẹ̀ ò sí lé. àgbàlagbà ni custodian kò sí nílé nígbà ní kí wọ́n kan gbé wá ṣùgbọ́n àwọn ohun tí ń bẹ táfihàn yín náà ń bẹ ní àrọ́wọ́tó ní ìgbà tí ọládìméjì wájà ẹni mákẹ́jọ́lá ẹlẹ́gbẹ́ náà jẹ́ mákẹ́jọ́lá ẹlẹ́gbẹ́ náà yìí òun àti ọ̀kẹ́rẹ́ àṣelẹ́bẹ́ ajíbógun Àkẹrẹ Ṣakí wọ́n jọ ní gbólóhùn kì í ṣe pé bóyá ààrẹ ń bá ọ̀kẹ̀rẹ̀ jà ààrẹ iṣẹ́ ọ̀tá ọ̀kẹ̀rẹ̀ kò tẹ̀ sídìí tí ààrẹ fi gbọ́dọ̀ yájú sí ọ̀kẹ̀rẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀kẹ̀rẹ̀ ṣígun wọ́n fẹ́ kógun ja ìlẹ́sàn àwọn ìlẹ́sàn yẹn ni òtù àti kọ̀mú lẹ́nìí àwọn náà fọ́ọ̀mù òtù àti kọ̀mú ọ̀kẹ̀rẹ̀ fẹ́ kógun ja wọn wá dé orí òkè ẹsẹ̀ òkè ìlúkù ó àwọn oníṣẹ́ ìpè kan lọ pé ààrẹ wa kó wá jọyìn ogun káwọn lọ jọ kógun ja Ìlẹ́sàn ààrẹ láti dá rán oníṣẹ́ padà wípé ẹkùn kì í fín lóru tó bá dàrú àwọn máa sọ̀rọ̀ tó kù sọ pé òun ò lọ kó máa lọ torí pé lára àwọn ọ̀lẹ́sẹ̀ tí lọ́n kógun jà àwọn kan ti sá wá sí abẹ́ ààrẹ fún ààbò sáwọn tó wá fún ààbò lábẹ́ rẹ̀ ni ó tún wá lọ kógun jà àti pé mélòó ni lẹ́sẹ̀ tí ogun ààrẹ àti ti Ṣakí Ọ̀para papọ̀ tán lọ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni wípé eh, Balógun ti balógun ìbíkúnlé ni àbí àrẹ́tì ó dá sọ̀rọ̀ yẹn ọ̀kẹ́rẹ́ ajíbogun wá ó ní láti dọ́fẹ́ ó lọ gbé abó oúnjẹ rẹ̀ nìbàdàn bí ti ń jẹun lọ gbé abó oúnjẹ rẹ̀ dé sàkínbí ó wá gbé abọ́nì rẹ̀ ṣe padà sí túrò pé kó lè mọ̀ pé òun ò fẹ́ jà ẹ̀ wọ́n kọlù lẹ́sẹ̀lẹ́sẹ̀ so wọn bí wọ́n ṣe parí àárín ẹ̀ nìyẹn ó kọlù lẹ́sẹ̀ ìgbà tí ń bọ̀ ó fẹ́ kọlù ìlú kù tí ó bá rẹ̀ jà mákẹ́jọ ọlá láti fi ìlú sílẹ̀ fún torí pé ìlú kù ti di ìlú ńlá ìlú ti pọ̀ àwọn gbàgbà wà ń bẹ̀ àwọn lẹ́sàn wà ń bẹ̀ àwọn gbàgbà yẹn ní ọ̀kátà àti ọ̀wọ́ lénìí àwọn ìlẹ́sẹ̀ ní kọ̀mú àtòtú díẹ̀ lára wọn ti wà ní orí òkè fún àwa tá ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ so àlàyé yìí wá ní òkè ọ̀kẹ́ rájú gbogbo ní fún tí mákẹ́jọ́lá ṣe yẹn kò sì ní padà sórí oyè yẹn mọ́ ó wáá fi second in tí ṣe àlàyé yìí ọmọọba lòun náà ó wáá fi rọ́pò and that was the first and the last time tí ọ̀kẹ́rẹ́ dá sí ọ̀rọ̀ oyè ààrẹ so àláyè yíyẹn wọ́n á padà ní marital relation pẹ̀lú ọ̀kẹ́rẹ́ ẹ ń bá mọ ìtàn ọ̀kẹ́rẹ́ ajíbógun ẹ mọ̀ pé jagunjagun ni lára àwọn ọ̀kẹ́rẹ́ tó ní ìtàn ńlá nípa ogun jíjà nílẹ̀ Ṣakí ẹni ajíbógun ọgbà tí àlàyé yìí jẹ kò pẹ́ lórí òkè mọ́ ìlú ti tóbi omi tó wà lórí òkè omi kan wà lórí òkè ẹ bá débẹ̀ omi yẹn wà nbẹ̀ just a stream lórí àpáta omi yẹn ni wọ́n mu ni wọ́n ń lò wọ́n rí i pé kínní ò lè ka wọn mọ́ ogun dẹ̀ ti rọ̀ ogun tó wà ogun Sokoto ni so wọ́n láti sọ̀kalẹ̀. So, táìmù yẹn ni ààrẹ àláyè yìí ló ní kí ọ̀jẹ̀ kó wá orísun omi míì so ọ̀jẹ̀ yẹn ọ̀jẹ̀ládé àwọn àgẹ̀rẹ̀ àwọn pé ọdẹ ni mo pè fún òun lórí àwọn àgẹ̀rẹ̀ òun ló gẹ̀ẹ́tì odò yìí odò ta tí odò ni wọ́n ń pè lófìkì o ó ti yé yín. mo fẹ́ béèrè pé odò ní jẹ́ a ti sọ nípa ìlú kú níbo la ti wá fa orúkọ òfìkì yọ. níbi tá a ti forúkọ òfìkì yọ ni ìgbà tí wọ́n sọ̀kalẹ̀ tí wọ́n ń bọ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ à ń pè bìkan ní onírìkísí òǹbẹ̀bẹ̀ yẹn onírìkísí ni àwọn ọ̀tọ̀ ti sọ fún àwọn ìlẹ́sàn tí wọ́n tẹ̀lé wa bọ̀ ṣé ẹ̀ ní padà àtàwọn gbàgbà ṣe ààrẹ náà lẹ́tọ̀ máa tẹ̀lé kì í ẹ jẹ́ padà lẹ́yìn rẹ̀ ẹni àwọn lára àwọn tó ń tẹ̀lé wa láti orí òkè àwọn lẹ́sẹ̀ tó tẹ̀lé wa àwọn òtù lára àwọn tó ń tẹ̀lé wa àwọn padà àwọn gbàgbà àwọn padà àbí àwọn ọ̀kákà tó ń tẹ ọ̀kákà dúlé ní àwọn padà. ó wá kó àwọn ọ̀wọ́ àwọn ọwọ padà àwọn ọ̀wọ́ yẹn bá wa dé ilẹ̀ yìí à ń kan ní ẹlẹ́yẹlé ẹlẹ́yẹlé yẹn ibi tí wọ́n ní ẹyẹlé tí wọ́n kó tó ti tú ni wọ́n pè ní ẹlẹ́yẹlé odò odò kan odò yẹn kò jìnnà sí ilé tẹ̀ ń tiwa ní òdì ìlú nísìnyí yóò di kápítà ńláńlá tí. èèyàn <laughs> ẹyẹlé tí wọ́n ń kó bọ̀ láti. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so gba wọn kú tẹ bá kú lẹ́lẹ́ẹ̀lé ẹ̀ẹ̀kan odòfìkì odòfìkì ni odòfìkì yìí orísun ẹ̀ Ṣakí ni òfìkì òde èjì a gbọ́ pé èèyàn ló di odò yẹn ṣùgbọ́n orísun ẹ̀ Ṣakí níbi tó ti bẹ̀rẹ̀ sí ní sàn kò ju ojú ojú ojúṣe rẹ̀ òjú báyìí lọ kékeré so bó ṣe ń bọ̀ ó di nílá ó tóbi nílẹ̀ yìí ó tún wá tóbi ní ìgànná ju ibi ìgangangan lọ òun ló lọ ìgànná ó lọ sí ó lọ mt sí Ògùn river ni it was a big river so ó wà bẹ́ẹ̀ ṣé odò òfìkì náà ni wọ́n ṣe ń pè ní gbogbo ibi tó dé. pátápátá odò òfìkì ni ẹ bá béèrè ní gànà wọ́n sọ fún yín pé ẹ béèrè pé ǹjẹ́ odò kan bẹ tí odò ńlá ló kọjá ní gànà no controversy so odò òfìkì ni so òfìkì yẹn odò yìí orúkọ ẹ̀ là ń jẹ́ odò yẹn sì nítumọ̀ torí wọn a máa bọ ọ odò náà so la fi tẹ̀dó nígbà tá a tẹ̀dó síbi tá a wà yìí aláyẹ̀yẹ ló kó wa débí ààrẹ aláyẹ̀yẹ so ìgbà tó kó wa débí àwọn Sókótó wọn tó bẹ̀rẹ̀ wàhálà wọn gbogbo ìgbà yẹn wọ́n fẹ́ gba Ọ̀yọ́ lé ẹ̀rí pé wọ́n sáfẹ́ gba Ọ̀yọ́ lọ́ọ́ Yorùbá tó ogun yẹn ló lé àwọn ọ̀jẹ́ ó lé wọn wá Ṣakí wọ́n ṣàtìpó ní Ṣakí ó lé àwọn Kìṣí wá Ṣakí wọ́n ṣàtìpó ní Ṣakí àwọn Ìgbòho wọ́n ṣàtìpó ní Ṣakí díẹ̀ lára àwọn Ìgbòho wọ́n ṣàtìpó ní Ṣakí kó tó di pé wọ́n tún padà àwa náà a ṣàtìpó ní Ṣakí gbogbo wa padà lọ fọ́ọ̀mù ara wa sí Ṣakí ní Ṣakí la wà tá jagun aha ọ̀jẹ̀ ṣùgbọ́n ká tó kúrò nílẹ̀ yìí ilẹ̀ yìí ni àláyé yìí kú sí ni ààrẹ láníyà ààrẹ láníyà yẹn ló tẹ àgbà rẹ òun ló jẹ lẹ́yìn yìí so bí tán òfìkì ṣe rí ènìyàn bá ṣe tẹ dó ènìyàn ọdún tá a lọ jagun ahá ọ̀jẹ́ nígbà tá a dé ìbágbé wa àti Ṣakí ò wọ̀pọ̀ mọ́ tí wọ́n bá ṣe nǹkan ẹ̀gbin wọ́n sọ pé àwọn òǹkò òǹkò làwa dáyálẹ̀tì wa yìí òǹkò ni so wọ́n á ní àwọn òǹkò sáǹsá ni inú bí àwọn èèyàn wa àwa kọ̀wọ̀ sí kó àwọn bàbá wa kó àwọn èèyàn wọn kúrò wọ́n ń bọ̀ wá ni wọ́n tẹ àgọ́ rẹ̀ níbi tá ààrẹ dúró tó pa àgọ́ wọ́n ń pè ní àgọ́ ọ̀ ààrẹ so lánìyà ló tẹ àgọ́ ààrẹ and ìgbà pínyà was early nineteenth century early nineteenth century so ààrẹ lánìyà lòun ò wá sílé mọ́ àgbà ti dé omi tóun padà bọ̀ á jókòó tì omi odò ká kọjá ní àárín ìgboro àgọ́ ààrẹ báyìí Eh, omi yẹn lójókòó tì lóṣù tí dúró síbi ibẹ̀ yẹn àwọn bàbá wa tó ń kó wa padà wá síbí ní àwọn ò lè dúró torí pé orí òun wà nígbàdé àwọn gbọ́dọ̀ padà sí ìlú ìlú táláwa fi bí ilẹ̀ fún baálé àgẹ̀rẹ̀ ó ti padà baálé ìtọ̀ ó ti padà ìní àfihàn adelé wọ́n yan adelé adelé ààrẹ láníyà tó lóun ò ní wá síbí adelé tí wọ́n kọ́kọ́ yàn tó ń sojú ọba tó sì act as ọba lórí gbogbo àwọn baálẹ̀ méjèèjì nílùú yìí òun ni he was the first person to receive to be salaried and that it was around 1926 ló ṣe bẹ̀rẹ̀ sí ní gba salary so there is archival material to that effect if you want it I can give you a copy. I appreciate that. Yes, I can give you a copy. So all I'm saying has a, uh, uh, listen. If you go to uh, Reverend Johnson, page 284 or something, 284, you see there where he mentioned the ancient city of Iluku, Igboho Kishi, and uh, Shaki prefer to be under direct rule of the king himself and the king referred to them was uh, laughing. So that was when the empire collapsed and disintegrated. You understand? Yes, so uh, bí a ṣe tẹ òfìkìdó tá a ṣe ń bẹ̀dọ̀ ní nìyẹn òkútàsí mẹ́tẹ̀ẹ̀ta ibi tí ààrẹ wà nínú ààrẹ sì ni ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti máa ṣàkóso ìlú ìwọ̀n nígbà tí òṣèlú dé kálukú náà ń wá ọ̀nà àbáyọ díẹ̀díẹ̀ pé kóun náà lè dá wà ní ààyè ara rẹ̀ tó ẹ̀sìn mọ́ pé àwọn olóṣèlú kò sára tí wọ́n lè dá bọ̀ tí ẹ bá déwájú bàbá wa ikú bàbá yìí ẹ ṣe kábíyèsí o kábíyèsí o bàbá wọn sọ wọn tún yẹ̀nà náà fún un pé ìtàn tí ààrẹ sọ yẹn bó ti rí náà nìyẹn ẹ dákun nǹkan kan wá wà tí á wù mí kí ẹ fìdí ẹ̀ múlẹ̀ níbi tó fi lè rọrùn dáadáa láti lè ṣe àtòpọ̀ ìtàn nígbà tí wọ́n gbéra dé ìlú yìí hmm. àsìkò wo ni a yọ orúkọ òfìkì ṣé bí wọ́n ṣe dé wọ́n bá odò yẹn ń bẹ̀ ni. wọ́n bá odò ń bẹ̀ odò yẹn wọ́n sì ṣèwádìí báwo lodò yìí ṣe jẹ́ kí àti pé kí lóko ti ń jẹ́ ẹ má gbàgbé pé mo ní òfìkì ìlúkù aláyẹyẹ tó jẹ ààrẹ aláyẹyẹ tó jẹ lẹ́yìn mákẹ́jọ́lá hmm. mo sọ fún yín pé ó ní relationship pẹ̀lú ọ̀kẹ́rẹ́ ajíbógun so láti mọ kí ni orúkọ odò yìí kì í ṣe ohun tó le so and that was how the name Ofiki is being compound obìnrin tó di odò yẹn ni wọ́n ń pè ní Ofiki Odeji. bá wá ń sọ̀rọ̀ nípa ẹgẹ́ tó wá wá sórí ìlúkú mm-hmm. ṣé oríṣi ìtàn ẹyọ kan ló wà nípa ìlúkú ni àbí ṣé mo wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tó bá jẹ́ nǹkan àtayébáyé oríṣiríṣi ìtàn àtẹnudẹ́nu hmm. lẹ́yìn aláǹfààní láti ṣe àgbéyẹ̀wò ìtàn kìíní ìtàn kejì pé èwo lèèyàn wá lè tẹ́wọ́ gbà ṣé oríṣi ìtàn ẹyọ kan ló wà fún ìlú kú ni àbí ìtàn pọ̀ nípa ẹ̀. ìtàn ẹhun tó jó ti tọ́ ò lè ju ẹyọ kan náà lọ. bẹ́ẹ̀ni. oríṣiríṣi tó bá kùn yẹn irọ́ ló la bá ń bẹ̀ irọ́ tá a sì bá ń bẹ̀ náà ni pé kálukú máa pe èmi mo kọ́kọ́ débẹ̀ ìwọ ló kẹ́yìn dé tàbí kinní kan tàbí èmi ni mo ní ìlú kú ẹnìkan ò ní ìlú kú gbogbo ìlú yìí ló ní ìlú kú ó ti yẹ yín nísìnyí òkè nísìnyí jẹ́ ìlú kú òkè tí ẹ àjọ̀nú kan ní jẹ́ ìlú kú tí ń gbénu òkè òkè yẹn ni wọ́n fi sọ òkè yẹn ní ìlú kú mo sọ fún yín pé ibi táwa ń pè lọ́bàtálá ìyàwó aláṣọ ní àwọn bàbá wa ló sọ ní ọbàtálá àbá òkè ń bẹ ni àwọn náà bá a títí lùkù yẹn ń ni so àjọ̀nú okò àjọ̀nú tó ń gbé bẹ̀ ni wọ́n ń pè ní lùkù so tí wọ́n bá ní ìṣòro ẹni tó bá ní ìṣòro ọmọ bíbí tí wọ́n bá bọ̀ lùkù tó bá ṣàdúrà pé ah, kí lùkù fún un lọ́mọ wọ́n ń rọ́mọ bí so by their faith ohun gbogbo gbogbo tó wá béèrè ó ń ṣẹlẹ̀ omi tó wà lórí òkè gan ó ń ṣiṣẹ́ ìwòsàn bí ìgbàgbọ́ kálukú bá ṣe rọ̀ wọ́n. ẹ ṣeun ọdún ìlúkù yìí báwo ni wọ́n ṣe wá máa ń bọ́. mo sọ fún yín pé nígbà tí wọ́n gbé fásálẹ̀ tí wọ́n mọ̀ pé ìlúkù ni àjọ̀nù ti ń bẹ nínú òkè tí wọ́n fẹ́ máa gbé. Mm tó sì lóhun tẹ́wọ́ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ kí láà máa wá ṣe fún un ló ní pé wọ́n máa fún un ní àgbò lọ́dọọdún ọdọọdún ni wọ́n ń bọ̀ lókù ẹ̀rìn àgbò àgbò funfun ni wọ́n sì fi bọ̀ lókù lẹ́yìn rẹ̀ kò sí nǹkan mi. ìdí tí mo ṣe béèrè béèrè ni wípé ṣé mọ̀ pé ní ìgbà míì wọ́n máa ń ní ìfá máa ń ya sí yàn pé bóyá ṣé ìlùkù náà lè yá síyàn kí wọ́n kọ̀wọ́ ṣe pé láì ṣe àsìkò ọdún èèyàn kan ní bóyá nǹkan kan ṣòwò lọ bọ ìlùkù o. ohun tí ń ya síyàn lọ́dọ̀ wa yìí òṣàlá òṣàlá wọn á ní ọlọ́bọ òṣàlá pàápàá jùlọ gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ bá wa yìí ọ̀sàlà máa yọ̀ sàn gan ọmọ wa kan bẹ́jọ́ kan à ń ṣènáwó ní à ń sìnkú ìyá bàbá rẹ̀ àfi bíi pé nǹkan kan mu ó ń ké tí wọ́n bá gba ẹ̀ ń bá mu báyìí yóò yan gbogbo yẹn lónà ni ó sá ń gbé ara sẹ́lẹ̀ ló ń yíra ló ń ṣe kíni wọ́n bá ní kí wọ́n mú lọ sídìí òṣàlà òṣàlà ń bẹ níbẹ̀ yẹn òdodo bọ̀rẹ̀ ń bẹ níbẹ̀ yẹn kò jìnnà sí bí central mosque tó wà bẹ́ẹ̀ wọ́n wá mú débẹ̀ wọ́n wá mú kan nínú àwọn aṣọ àlà tó wà lára òṣàlá wọ́n bá dàbò bó ṣe dákẹ́ nìyẹn wọn ò lo oògùn kankan fún un ó ń ro aṣọ yẹn kí for almost two days <laughs> so <laughs> nígbà míì táwọn àwọn èèyàn lè rí nǹkan ráwọn èèyàn ẹ̀ mọ̀ pé ọlọ́run fún wa ní oríṣiríṣi àwọn èèyàn wọn máa rí nǹkan lè ní à ah, àwọn rí nǹkan àfi ká bọ òṣàlá o àwọn tí wọ́n jẹ́ bíi olóòtú bẹ̀ àwòrán rẹ̀ àwọn rí o àwọn bàbá wa wọ́n ní ká wá bọ àwọn kíníkan tó a máa yọ sí yẹn pé kí wọ́n bọ̀ ó túmọ̀ sí wípé ìlú kù ìṣe tí mo yọ sí yàn lẹ́yìn ti ẹ̀ẹ̀kan lọ́dún nìkan kí wá ni a ti ẹ ti mẹ́nubà wípé àgbò ni wọ́n fi máa ń ṣe ṣó ní àwọn bóyá oríṣi orin tí wọ́n máa ń kọ ṣó láwọn nǹkan tó míì tó tún yé àbí wọn ó kàn pa àgbò náà ní ọdún tán. àbọ̀lúkú ló. Eh, abọ̀lúkú ni ilé ètò ibẹ̀ tí bá ṣègbà tí mo orí ìtẹ́ wọn lọ orí òkè lùkù <laughs> and ìgbà tí mo gorí ìtẹ́ gan pé first year mi gan ni mo lọ so the following year kò sẹ́ni àgbogbo àlà lọ màálà nìkan ló dàbí pé ó lọ. So and bí i ni pé abọ̀lúkú lọ́dọ̀ rẹ̀ ló wà. Ó ti yé yín nísìnyí kì í ṣe pé just anybody ló máa bọ̀lúkú àwọn ìdílé yẹn ló ń bọ ìlú kú àwọn ni aláàtò rẹ̀. So eh, kò sí kò sí mọ́ọ̀chì nípa rẹ̀ ju àwọn ohun tí abọrẹ̀ ìlúkú máa ń lò fún láti fi pẹ̀lú rẹ̀ pé bóyá wọ́n máa jó yípo àbí wọ́n máa ṣe kínní. yàtọ̀ sí ìlúkú àti Ọbàtálá káfílẹ̀ yìí káàdì fún tòní àtúnbọ̀ lọ́la yàtọ̀ sí ìlúkú àti Ọbàtálá kí tún ni àwọn tó jẹ́ òrìṣà ìbílẹ̀ tí ó wà ní ìlú yìí nílùú yìí wọ́n ń bọ Ṣàngó nílùú yìí à ń bọ Yemọja eégún àwọn eégún oríṣiríṣi orò orò wà egúngún wà Ṣàngó Ọ̀sálá àti Yemọja. ṣé Ọ̀sálá yàtọ̀ sí Ọbàtálá? òun náà ni. òun náà mo ṣe ń wò ó òrìṣà ńlá Ọbàtálá òun náà ni. ẹ mọ̀ pé nígbà míì bí wọ́n ṣe ń gbé ní ìlú kọ̀ọ̀kan mo ṣe ń wò wípé Ọbàtálá náà ni òòṣà bí wọ́n yọ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ rí wípé eléyìí tá a mú lónìí àrà ọ̀tọ̀ ni ìtàn wọnú ìtàn gbogbo àwọn eléyìí tí kábíyèsí láwọn sokọ́ bá ṣe ń sokọ́ lèmi náà ń sokọ́ lápá bí ẹ̀yin tẹ́ ti láǹfààní láti wo eléyìí ẹ sọ fáwọn tí wọn ò tíì láǹfààní láti wòye tí wọn ò tíì darapọ̀ mọ́ wa káwọn náà ó darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ abínibí wa yìí torí gbogbo àwọn èyí tá a sọ̀rọ̀ lápá lápá kìíní ìfọ̀rọ̀wánilẹ́nuwò tẹ́ ti láǹfààní láti wòye gbogbo wọn pátápátá làátúlẹ̀ yọkọ̀ọ̀kan nínú apá kejì tá a fi síta ní kòpẹ́kòpẹ́ yìí ó ní yẹn ṣe arábẹ̀ẹ́ ṣe gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti bá wa jẹ́ náà kí yín àlòyìn lọ́gọ̀ ẹnu àní ẹ̀ ṣeun púpọ̀ ká tó wá máa lọ lápá ibi tí a wà yìí àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí pé wọ́n tẹ́wọ́ gbà wá ẹ má sì gbàgbé o mo ní apá kìíní lélẹ́yìí a ṣètò ń bọ̀ fún apá kejì pẹ̀lú adéọlá mi ọlátúnjí òní ò wá lẹ́jọ́ wájọ mọ́ fà á ní apá kejì olúwàbùkọ́lá adélékè yìí náà rèé èmi amọ̀rẹ́ mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ sí òde sàlẹ̀ omi olúwàbùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ǹkọ̀ tó lọ sí òde sàlẹ̀ odò èmi ni màá lọ gbẹ yín olólùfẹ́ wa lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ abínibí wa báyìí náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi ọjọ́ ire ògédé ire báyìí ni ó mọ jẹ́ tèmi àti tẹ̀yìn ní gbogbo ìgbà láṣẹ tiwa. ìṣẹ̀dálẹ̀ bá a. àṣà